Orisha ti dé ẹ̀dá kan jọ̀wọ́ please and please can you please move in to the space. Oga oga oga I don't see you come over come over. Come over I I beg you, beg you, because anytime I see Mr. Friki I always see lẹ́kọ̀ọ́ wọ́n wá mú headline tí ò tí nǹkan tí wò fún wọn á change o wọ́n máa ṣe wọ́n kọ́ bá gbogbo ìmọ̀ rẹ̀. Thank you.